mo kí gbogbo ẹ̀yin bàbá mi gbogbo ẹ̀yin yèyé amúlẹ̀ ayé rọmọ lọ́rùn mo kí yín lónìí o ayé wa kò ní yẹlẹ̀ ojú ò ní tiwa lágbára ọlọ́run ìmọ̀ta ò ní ṣẹlẹ̀ wa lórí ọ̀nà kì í dímọ́jọ́ ọ̀nà kì í dímọ́ òrùn ọ̀nà kì í dímọ́ elédùnmarè lálẹ́ dé ọ̀run ọ̀nà ò ní dímọ́ gbogbo ọkàn tó ń gbọ́ mi tọkàntọkàn gbogbo ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ mi tọkàntọkàn tẹ́ ẹ nífẹ̀ẹ́ Yorùbá tọkàntọkàn tẹ́ ẹ dẹ̀ ń gbèrò bílẹ̀ Yorùbá ṣe máa tùbà tó máa túṣẹ́ lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ọ̀nà ire ò ní yín lágbára Ọlọ́run ah, quick to business ẹ rí topic tí mo lò lé nìyẹn ó ní ìtì ọ̀gẹ̀dẹ̀ kò tó ń tí à ẹ̀ yàdá ọ̀rọ̀ ẹ̀sìn àti ọ̀rọ̀ ìṣẹ̀ṣe ní ìlú Ìlọrin kí ló mú mi sọ bẹ́ẹ̀ ẹ gbọ́ pé fídíò kan bọ́ síta lánàá information kan bọ́ síta pé wọ́n ti mú broda wa Tani Ọlọ́run ẹ máa gbọ́ wípé wọ́n ti mú Tani Ọlọ́run. Ah. Oh my God ẹ máa gbọ́ wípé wọ́n mú ta lọ lọ́rùn ẹ ẹ má ti pe nọ́mbà yìí báyìí ẹ torí ọlọ́run ẹ jọ ẹ sáré ṣe fifteen to twenty minutes. ẹ máa gbọ́ wípé Tani Olohun fèsì àwọn challenges kan lọ́wọ́lọ́wọ́ ó mi ilé ayé ọ̀rọ̀ yẹn mi òkè ó milẹ̀ ó dùn wọn nílé ó dùn àlejò kò sẹ́ni tí ọ̀rọ̀ yẹn ò dùn ṣùgbọ́n mo fẹ́ ká wo àwọn nǹkan méjì kan mo fẹ́ ká wo àwọn nǹkan méjì kan nípa ọ̀rọ̀ ẹ̀sìn àti ọ̀rọ̀ ìṣẹ̀ṣe ní ìlú Ìlọrin ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dìjọ wo àwọn nǹkan méjì kan ǹjẹ́ nísìnyí tó sọ pé ní Ìlọrin pé kọ́ má ṣe òòṣà kankan mọ́ tàbí ṣe ìṣẹ̀ṣe mọ́ hmm, ó dáa gbọ́ bẹ́ẹ̀ mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin ọba tẹ wà ní area yẹn ẹ̀yin tọrọ yìí kàn ní wákàtí àtọwọ̀ yẹn ẹ̀yin oníṣẹ̀ṣe níbẹ̀ tó bá dẹ́kun ìṣẹ̀ṣe ní Ìlọrin sìn kí ni ẹ̀yin tí ẹ ti jẹ́ ọba ìbílẹ̀ ọba ìṣẹ̀ṣe ní gbogbo area yẹn kí lẹ fẹ́ máa wò lójú that is the first question torí mo rí pé àwọn kan ń sá sẹ́yìn lórí ọ̀rọ̀ yìí wọ́n fẹ́ sọ òótọ́ wọ́n fẹ́ sọ̀rọ̀ mo fẹ́ béèrè kíní kan lọ́wọ́ wa wọn ràn mí níṣẹ́ yìí o èmi lèmi kàn fi inú ọlá inú kan tí mo ní pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ló jẹ́ kí n fẹ́ béèrè kíní yìí o ǹjẹ́ mọ̀ wípé ta ni Ọlọ́run tiẹ̀ ti fìgbà kan kọ́kọ́ ní challenge kékeré kan rí tó fẹ́ di ọ̀rọ̀ court táwọn àgbààgbà dìde lọ́tún lọ́sì mo sọ eléyìí torí àwọn tó ń sọ pé àwọn oníṣẹ̀ṣe ò dìde mọ́ta ni ọlọ́run àwọn oníṣẹ̀ṣe ò gbèjà ẹ̀ ìṣẹ̀ṣe ò ah ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ọlọ́run kó dáríjì yín ìgbà kan títa ni ọlọ́run kọ́kọ́ ní challenge yẹn tó ní ọ̀rọ̀ court kó tó di pé wọ́n tún bẹ̀rẹ̀ sí ní wá kiri ǹjẹ́ mọ ẹni tó dúró fún ta ni ọlọ́run nígbà yẹn tí wọ́n fi yọ nínú problem yẹn ǹjẹ́ ara ẹni tó dúró fún gbà yẹn ṣá ǹjẹ́ àmọ́ ẹni tó dúró fún